نعم، بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آه الحدود كلام طيب الحدود وجاء جامعه في محد الحدود جامعه في محد <coughs> كما التعريف سجيبا الحد بمعنى التعريف ممكن حد دنيا so ó fi hàn yí pé eléyìí gan afẹ́ lè lọ ṣe kókó gan kíyàn tó máa ka wàrà kọ́ọ̀tù gan òun ni kíyàn mọ àwọn tab èyí tó ń bẹ́ẹ̀ nù usul fiqh ló wá sọ pé al-hududu fil usuli alihududu fil usuli kí ni ìtumọ̀ rẹ̀ òun ni pé àwọn ìjúwe àwọn ìjúwe definition nínú usul usul fiqh àwọn kẹlímọ́tì tẹ́ máa bá pàdé ń bẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ òun la fẹ́ yanjú yìí kódà a bá fẹ́ padà tó bóyá láwa tò síwájú ká máa kọ́ wàrà kọ́sù lọ́yìn ó ti kọ́kọ́ mọ kí ni ohun tí bàbá kan gbólóhùn yìí ní usul òkè ní ń tú ẹ̀sìn gbọ́ mi. Al-hududu bí mọ́nà àtàrífàtú fil usul nínú àwọn ẹ̀rí fíkì. Ẹ̀kan ti ṣàlàyé wọn bá ń pè ní usul fún wa, ìtumọ̀ rẹ̀ ni adillatul fiqh. الأليف أنتو سترايون القاضي بالوليد سليمان بن خلف بن سعد بن أيوب الباجي الذهبي المالكي ẹni ẹ jáde láyé ní sana four seventy four ó jáde láyé ní sana four seventy four ọjọ́ kan fi bẹ̀rẹ̀ sáré ń tọ́mà táyà àti kárí ẹgbẹ́ lórí ẹ̀sùn sẹ́gbẹ́ yìí káwọn fẹ́ máa gbìyànjú àti kárí ẹgbẹ́ ọ̀yà ta ni ó gbìyànjú káà. láti bí kíni alìhájú kí wọ́n ń pè ní alìhájú lọ́sẹ̀lẹ̀ àṣàkò tiẹ̀ lọ́mọ̀ náà ló fún gbogbo ẹ̀ kò sí wàhálà kankan tó wà nù rẹ̀ ní wọn kàn bẹ̀rù sí láti ka ọmọ eh, tí gbogbo ọgbà dúnmọ̀ torí ọlọ́run alìhájú kí wọ́n ń pè ní hajj wọn ni húwà láfùfù òun ni gbólóhùn àlìjámíọ̀n kó gbogbo òtúmọ̀ sínú àlìmọ́níọ̀n tó tarí ohun tí ń sì túmọ̀ jáde ẹtùmọ̀ lẹ́ẹ̀kan sí àlìhádù ni wọ́n fi pè ní àlìhòdúdù gan ni ọ́ àlìhádù kí ni wọ́n ń pè ní hádù húwà láfùfù òun ni gbólóhùn àlìjámíọ̀n gbogbo òtúmọ̀ sínú àlìmọ́níọ̀n tó lè túmọ̀ sí òsínbẹ̀ jáde ẹ̀dì rẹ̀ tí wọ́n bá sọ yí pé kéèyàn wọ́n ní kò ṣe tààrífù kí wọ́n sọ pé jáàmì mọ́ọ̀nì àn pé kí gbogbo òtúmọ̀ nì ní ọ̀wà nù rẹ̀ gbé sí sara rẹ̀ lọ jáde ọ̀yà alákọ̀ọ́kọ́ ni ẹ̀ mo rò bẹ́ẹ̀ di àbí ẹlẹ́ẹ̀kejì. ó ní máàrí fátólì màálùmí ọ̀rẹ́ pé mùsọ̀fà mùsọ̀fì lè lè lè ló ń pè ní àlẹ́ ìlú ẹ máa kan àlẹ́ ìlú ní usul fiqh kí ni jẹ́ bẹ́ẹ̀ ma'rifatul ma'lumi ká mọ ihun tá a mọ̀ yẹn ká mọ ìmọ̀ àlámọ́ hùwà bíi lórí bí nǹkan yẹn ṣe wà bá jẹ́ dúdú ká mọ̀ sí dúdú bá pupa ká mọ̀ sí pupa àwọn ni wọ́n ń pè ní àlẹ́ ìlú èyí pé yóò dúdú ìwọ́n ẹ̀sìn máa pè ní pupa fún wa ó di àlùjáde. ودي علي جهل ودي علي جهل هو دودو قالوا اكو ني قواني اه ما كوكو قالوا وات اكو ودي الجهل المركب هو يا لا تتا اها يمكنه الانفكاك fìkákú minhu wàlàlẹ̀ kòrójù amihu ó ní wọn tó ń pè ní àlẹ́ àìlmù dọ̀rọ̀rí ìgbàdí ẹni pé àlùmọ́ alifu fẹ́ tún sọ fún wa pé yẹn kọ́ sí mọ̀lẹ̀ àìlímí àbí yẹn kọ́ mọ̀lẹ̀ àìlímú ìlà kìsìmẹ́yìn ni nǹkan fẹ́ dọ́gbọ́n sọ fún wa ni a ní mọ̀kan tó ń pè àìlímú àdọ̀rọ̀rí lókè o ta ni ò tún ní tẹ́lẹ̀ tí ò ti rà kò sí ẹ̀rọ ọlọ́run o hanta naam al-ilmu ẹ̀hẹ́n afáfẹ́ sọ fún wa sí al-ilmu yanqasimu ila qismayn ìmọ̀ pín sí méjì alákọ̀ọ́kọ́ tó pín sí òun là fún ìfẹ́ máa sọ yìí òun náà ní kí ni ọ al-ilmu daruri jù ìmọ̀ dandan mọ́ làzima nẹ́fúnsà al-makhluqi àwọn ni ohun tó fi dandan fẹ́mi ẹ̀dá gbígbọ́n rẹ̀ yẹn fún láti mọ nǹkan yẹn láyò mọ̀kínú owó lè ń fi káàkó mi níhò kò lè rọrùn fún láti jákò nínú mọ̀ yẹn bọ̀lá lè kòrò ju ánìhò ìṣẹ̀lẹ̀ jáde kò nù rẹ̀ nígbà bá ń sèyàn lókun ẹ̀túngbà lẹ́ẹ̀kan sí àlẹ́ àìlùmọ̀ dọ̀rọ̀ rí ìmọ̀ dandan mọ́ làzímọ̀ nafsul makhluq àwọn tó kù dandan fẹ́mi ẹ̀dá lòzómọ́ ó tẹra mọ́ ní dandan dáyò mùkínú ó lè fi káàkù nínú kò lè rọrùn fún láti jáko láti jáde kó nù ẹ ọlọ́dúnrún àná àbí kó jáde kó nù mọ̀ yẹn kò ṣeé ṣe fún ọmọ ń pè ní alẹ́ ilmú àdọ̀rọ̀rí jù alẹ́ ilmú àdọ̀rọ̀rí jù ìmọ̀ dandan ọ̀yà nàzọ̀rí jù ẹ mọ́ àjà fún ilé mọ́ dín. تقدمي والاستدلال عقيبه بغير فصل لمكج القسم الثاني العلم النظري لما تنمى ṣe kọ́ ṣẹ̀ṣẹ̀ mẹ́ta ṣẹ́rẹ́ àìlùmọ̀ dọ̀rí orí yẹn ẹjẹ́ tó ṣàlàyé díẹ̀ fún yín parí. yóò dọ̀rọ̀ kú nǹkan tó lówó rẹ̀ àlẹ́ àìlùmọ̀ dọ̀rí orí yudiraku bilhawas ká máa mọ̀ pẹ̀lú fúlàmù. sẹ́mọ́n bilhawas màá kúkú sọ fún yín ọyẹ wa já sọ pé alhawas ẹ̀mú sátúrò mi alhawas àwọn ìfúramọ̀tá ni láyìn mi lẹ́mọ̀ one márùn-ún ni wọ́n one asámọ́ọ̀n ìgbọ́ ìgbọ́ lápẹẹrẹ nísìn bóyá sọ̀rọ̀ sọ̀fíà sọ̀fíà káàárọ̀ sáré wí sókè mo fẹ́ gbọ́ ẹlẹ́kùn bàbókè ẹnìkan lè jiyàn pé obìnrin lẹ́ńtọ́ sára ẹ̀yìn mo tọ́ lórí mo bí ìsọ̀fíà eh, ṣe ṣe ẹ́kárọ̀ ìsáàsì yẹn nísìn ẹnìkan ò lè sọ pé ohun ta gbọ́yìn ohun ta ni ẹnìkan wá ní òun fẹ́ lọ sí báàsì lórí ẹ̀ ẹ̀wọ̀n àfẹ́ sọ pé ti wọ wèrè ẹ̀tíkẹ́ẹ̀tì òun ń pè ní àlẹ́ ìmọ̀ dọ̀rọ̀ orí ni ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń gbọ́ mi bẹ́ẹ̀ ìkejì nínú alhawas òun ni alibasaru rírí rírí rírí wọ́n sọ pé àrúwá wo iná ni ọlọ́wọ́ ló níná wọ́n bá ní á ah, mo ti rí ẹ jẹ́ kí n lọ stọ́dì fún ọ̀pọ̀ class bọ́sà àmọ́ kọ́lọ̀ tí náà yìí kọ́lọ̀ wo lórí kọ́lọ̀ white àyìnbọ̀dọ́rú rí ní wọ́n sọ pé gbogbo ẹ̀mí ẹ̀dáre léyìn ẹjẹ́ dẹdẹ fún kò lè jáde fún jẹ́ ọba fẹ́ parọ́ fún wa lókun. ìkẹta àṣàmọ̀ gbígbó oorun aṣáàmù gbígbóorun wọn lọ gbé ìgbẹ́ wa nísìn ọmọ kan fẹ́ yàgbẹ́ sínú kú ìgbé àárọ̀ kọfíà wọn ni bá a gbóorun kìnìún yìí kí ni ná ẹ túwó ni àwọn ni wọn lọ sí báàsù ń bọ́ sí wọn sí báàsù fún ìgbẹ́ ìgbẹ́ mi lóhùn ni helmut daruri ìkẹrin àgbàòkù ìpawó. Mariam gbogbo yín wá wọ́n ní kọ tọlá wọ́n ní kí ni tíìsì rẹ Mariam wọ́n ní à nínú ọkà àwọn tíra fún àwọn ọmọ sábà lọ́dọ̀ ọsàbù. ṣé wọ́n fẹ́ ilé ìmọ̀dọ̀ rúrí ló yẹ fún yín sẹ́nu wọ́n tún lọ mú múrú àwùsá wá àbí wọ́n lọ ajá ewé ìwọ wọ́n ní kò gé jẹ́ àbí wúrò àwa jàjẹ wọn nípa jẹsùn sàmù ọgbẹ tọrẹ ni gbọ́ kí ni kristi tó ń wá ní á ah, ní ilé tí ìdáhùn rẹ̀ àfi kí n lọ kàwé fún un. bá mi lọ díẹ̀ díẹ̀ àbúdá òkò ní ẹ̀yìn tọ́wọ́ ẹlẹ́ẹ̀karùn-ún àbúdá òkò dáàlì ni o ẹlẹ́ẹ̀karùn-ún alámùsù alámùsù sáná wọ́n á ti da sínú ẹ̀yẹ náà wọ́n á mú ẹ̀yẹ náà kàn wọ́n ní kí yẹn gbà mú nǹkan fọwọ́ kàn ọwọ́ afọwọ́ kàn tán wọ́n á ní kí lọ́sẹ̀lẹ̀ wọ́n ní òòtí ẹ̀ tí mọ̀ ṣe rí àfikọ́ lọ sọ́ọ̀dì fún un gbọ́. gbà mú náà bá ti gbé nǹkan mú gbó mi mú ó rí kó tutù gbẹ́ná mú ó rí kó ṣe kíni o. ọjọ́ ẹjọ́ ilé mọ̀lá lórí bẹ́ẹ̀ òun la sọ pé lázìmá má lázìmá nafsal makhluqi lọ́zọ̀mọ́ni láàyè mú kí náà olè fi káàkó mi ní torí pé lóòótọ́ ẹ̀mí gbogbo ẹ̀dá ní ìmọ̀ ní takútì lè yọ kó kò sì lè jáde kó nu rẹ̀ tó bá fẹ́ parọ́ fún wa lókun ààrẹ ti gẹ̀ẹ́sì náà mo sọ pé ọ̀nà míì tẹ́lẹ̀ tó fi gba ilé bẹ̀rẹ̀ orí tẹ́fì mọ́ òun ni kò yóò dọ́ra kò bí hawaas wọn lè ilmu ní ìdọ̀rí yìí ó ti kà fún mi ó ní màṣíṣàjà òun lè yí tó ní bùkátà ìlà tàkọ́dúnmí nẹ́dọ́rì lọ síbi ìtẹ̀síwájú nínú ìwòye wàlísìdìláàlì àti ìwá ẹ̀rí wọ̀wákọ̀ àkíbàhú bẹ̀rẹ̀ yìí fásilẹ̀ yóò wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ́n yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìyẹn ni pé kíní yẹn ó wáyé lẹ́yìn rẹ̀ ìmọ̀ ni ó wáyé lẹ́yìn rẹ̀ bẹ̀rẹ̀ yìí fásilẹ̀ láì ní sọ̀npẹ̀yà wọ́n ti fún ọ lẹ́rìí wọ́n ní tọ́ba adijọ́ ọ̀gbẹ́ni alùpùpù ìhòhùláwà tó ti ń gbọ́ mi kí sẹ́yìn lè mú dọ̀rú rí kí sẹ́yìn mú dọ̀rú rí ànìmọ́ dẹ̀lẹ̀ àbánibẹ́ẹ̀rẹ̀ àdéhìí ráì ẹ̀dìgẹ́dì rẹ̀ ní ìdí nẹ́dọ̀rù ní ìdí nẹ́dọ̀rù ó bèrè pé sẹ́yẹ báyìí ṣé máa ń yé ni àbí máa ń bímọ ṣe rí mọ̀dọ̀ lórí wọn ní ìdènà tó bí ọ lọ sí bá sọ̀wọ́ ọ̀nù gbó wàá wo pípẹ́ ẹ̀yà ń gbé ó fi mọ̀ pé máa ń yé ni àbí máa ń bímọ ẹ ti ń gbẹ̀tẹ̀ díẹ̀ díẹ̀ ọya wà láì ṣe kọ́ọ̀lù ọ̀yá kúnù ẹ̀ ń wá àfà gbọ́ àfà gbọ́ àfà kò lè pé má wùwì kùwì kò sí ohun tí ń jẹ́ ìkọlù kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ kọ́nà ní bẹ́ẹ̀ yẹ tàyà kọ́nù tàyà kọ́nà wọ́n wá ti ṣe nídọ̀ọ́ pàtàkì tàyà kúnú àlèmọ̀ takọ́dì àlá mínúgáyìrì ìlmi àlẹ́ àti hall ìṣe làákàyè ayé èèyàn mọ̀ mi ìsúnmọ́ bàbá yìí bàbá yìí bàbá dọ̀ mí dáadáa ìsúnmọ́ bíbá yìí jẹ́rẹ́ wọn náà dúró lẹ́nu ọ̀nà ń ta. so tàyà kúnú àlèmọ̀ takọ́dì o mímọ̀mọ̀ dájú àdé ọkàn àwọn tá aládé ọkàn yẹn mínísírì àìlímí láì mímọ̀ kankan kéré kọ́kọ́ mọ̀ ìwọ náà ṣe làákàyè sọ́kàn lọ́lọ́run ní à ah! ọpọlọ mi jẹ́ oyún kọ̀ọ̀kan ni torí ṣe bá sọ̀kan kẹ́ ẹ̀ ní gbọ́ mi òun ah! ọba má yọ̀ mọ́ o ilẹ̀ ọba má sùn mọ́ o ẹnikẹ́ni lẹ́yìn àìsí kọlù ni ẹ ní mọ àmọ̀dájú àdìọ́kà láyé nímọ̀ kankan parí ẹgbẹ́ bó kéwò kò láti tó da ẹlẹ́ẹ̀kejì da wàlì jáhẹ̀ àìsí kọ́dù lè mọ̀ ọ̀sàkọ́jì níní àdìọ́kà àdìọ́kà tó ṣe yí pé àràmọ̀ ọ̀lẹ́yìn sábì lè ṣe ohun tí ń bẹ́ẹ̀ nìyẹn àìmọ̀ká ni wọ́n ń pelé nìyẹn lápẹẹrẹ nísìn dáà lòun ni kẹ́yàn sọ pé ọlọ́run bẹ gbogbo ààyè ibi ń sìn ní gbogbo ààyè lọ́lọ́run wa gbọ́dọ̀ ọlọ́run wa ṣọ́nà ṣùgbọ́n ìlímọ̀ rẹ̀ wà pẹ̀lú wa ní gbogbo ààyè tá a bá wà pàápàá ọlọ́run fi àmọ́ ìlímọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú wa ní gbogbo ààyè tá a bá jọ wà àbí tá a bá wà ẹ̀mọ̀ kan wá ní kéèyàn ní àdìọ́kàn àdìọ́kàn àlámọ́ lẹ́sìn lórí ohun tí ò sí bẹ́ẹ̀ ọ̀ṣẹ́kù. láàmọ́sí ata tó bá ti rí lá ata ni wà lẹ́yìn rẹ̀ lágbòdo mọ́. ó ní tẹ̀júwízù àmọ̀rẹ́mì kí ṣe ọ̀rọ̀ méjì lẹ́tọ̀ọ́. láàmọ̀síyáta lè àhàdìhìmá kò sẹ́sà fún kanú méjèèjì alálẹ̀ áhàn lórí ẹlẹ́ẹ̀kejì ọ̀kan ọ̀hún ọ̀kan òjìká lọ láàrin àwọn méjèèjì méjì nìyẹn àbí ni àbí tàmẹ̀dù ni ìbẹ̀rẹ̀ pé kò sọ́ọ̀kan tó nílẹ̀ lọ́dún èèyàn pé òun ni ẹ̀dígẹ́t nǹkan pè ní ẹ̀ ni wọ́n zọ́ọ̀nù ńkọ́. aláàfà èrè àmì nígbà pè ní zọ́ọ̀nù àbá tẹ̀jìwézù àmọ́rẹ́yìn kí sì ọ̀rọ̀ méjì lẹ́tọ̀ ọmọ zádàlẹ̀ àhàdìhìmá miziyatun aláṣẹ́kẹ̀rẹ̀ ha ẹ́ ó ní èyí tó wá ẹ̀sán wá lé sí fún kẹ́nà àwọn méjèèjì aláṣàhìrì ha lórí àwọn nǹkan tí èèyàn ń wòyàn tó ti ń sin ọ̀kẹ́jù kan bọ́nù àbá mi ni pé afáàyè ìṣẹ̀ni rè ní ẹ̀ bá jẹ́ni rè ọjọ́ pé sáláfì ni ẹ bẹ́ẹ̀ máa ọmọ àdúgbò tagè tó ti ń sì zọ́nù nìyẹn ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ ọpẹ́ ni rè ni àbí ìṣẹ̀ni rè ọmọ zan ni àhàdìhìmá mi ní aláṣàyè rà ó lè jọ́rọ̀ méjì àbí tó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kan nínú méjèèjì ẹ̀sán bẹ gbogbo àwọn yòókù lọ àti àwọn dáadáa tó ká wá tó rí àwọn ìbàjẹ́ ah ìbàjẹ́ yìí ló gbogbo jù ni ẹ̀dùnbà mi ṣíṣe ọ̀rọ̀ méjì lẹ́kan fọmọ́sọ́dá lè àhàdé ìmọ̀ mẹ́síá àti èyí tó bá lé sí fún kẹnu méjèèjì ẹ̀ṣà lórí àwọn àyókù lọ ọ̀sà kí ló ń pè ní sà ọ̀gbọ̀n òun ni kí láàkà èèyàn má sí nítòsí kó gbàgbé nǹkan kí ni wá ní mọ́nà sọ aláyàkóná sáhé zákìrán bímọ nẹ́sìyà ó má já sí kí ni tó gbàgbé yẹn rẹ sí wọn tó gbàgbé wọn tó ń kẹ̀lé àsáhé ni àwọn nẹ́sì ní sáà mo tó bá gbàgbé tó ọ̀padà rẹ sí láti nírun nínú ọ̀run à ń pèsè níta ní sùjúdù sáhàwé ìforíkalẹ̀ gbàgbé àti sáhù yẹn òun ni pé ni ó gbàgbé yẹn ọ̀rẹ́ tí àwa làásẹ̀ ń sọ fún ọ̀rẹ́ tí bí àwa là á

الذي يقع kọ̀ ìbtìdá èyí tí máa ń wáyé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀yà ọmọlẹ̀ ọkọ̀lá ìgbà níbi ìkárí gbogbo ẹni tó rí rẹ̀ bá pé lẹ́yìn tó gbogbo mara àrùn kàwé yẹn tí yẹn bá ya wèrè tí wọ́n bá fún un ní múrù mu lọ́sọ̀ kó dùn ní o ọlọ́run máa jọrí wọ́n dàrú o ó lè fọ́ kaná tí wọ́n sọ kó tutù kí ó gbóná ni ó wì rẹ̀ ló sì máa jọ tẹ́lá rí báyìí ó ti ya wèrè nìyẹn ẹ̀ wọ́n lè fẹ́ẹ̀kì kí ló ń kàn ní fẹ́ẹ̀kì aṣàríyà kéèyàn mọ̀ dájọ́ ṣẹ̀ríyà ní jẹ́ fíkà usulul fiqh kí ní jẹ́ bẹ́ àléhì àkámi aṣàríyà ó ní mọ́ ń bànẹ́ kí ń bànẹ́ yẹ́ ń bà ní ìbìnẹ́ àmìnà jìnà látara àlìbìnà ó ní mọ́ ń bànẹ́ àléhì òun ni wọ́n tọ́ mọ́lé lórí máa rí fásù àkámi aṣàríyà ìmọ̀ ìdájọ́ ṣẹ̀ríyà ìpínlẹ̀ rẹ̀ òun ni òṣòlù fẹ́kà òun tá a gbé ìdájọ́ lé lórí ni òṣòlù fẹ́kà dídí ẹ̀ ìdẹ̀lẹ́ kí ló ń pè dẹ̀lẹ́ alali burha òun ni tọ́ka lórí àwíjàre òṣòlù kan òun náà wọ́n pè ní ọjà ẹ̀rí òun náà ni sultan ẹ̀rí náà ní jẹ́rẹ́ lọ lé àwọn ọmọ yẹn lọ ọmọ lé kí wọn náà ní ọ̀jẹ̀fà ìyàwó dáálù. Àhúwà náà síbú ní dẹ̀lẹ̀lẹ̀, òun náà lẹni tó ṣe kíni ọ, ẹni tó mẹ́rin wá, tó mú tọ́ka wá. Ẹni tó ṣiṣẹ́ ìtọ́ka ni wọ́n pè ní àdálù olùtọ́ka. Kírì kó wà ní hadith, wọ́n wà ní àdálù alàlùkírí ọ̀tá ilé. Ẹni tó bá tọ́ka ẹni sí dáadáa bí ẹni kóhun náà ló ṣe ni. Dáwà lè mọ̀ Ó fi hàn pé bá gbọ́ tí wọ́n ní mọ̀ ìtumọ̀ rẹ̀ ni, bó wá àtọ́líbú jíjẹ́lì ẹni tí ń wẹ̀rì mùsùlùmí ni ẹ ẹ̀dọ́ wa pé mọ́tẹ̀lì lùkà àlàhàdà wọ́n mọ̀ kàdé ìdílé ẹ̀ nísì ṣùgbọ́n bí n bá padà fún lẹ́rìí mi ni àdáàlù ẹ̀dùn kẹ́sì rẹ̀ ọ̀yà mọ̀lùmọ̀sàdálù a tún fẹ́ pè ní mọ̀sàdálù mọ̀lùmọ̀sàdálù àlẹ́ yìí ni wọ́n tá à ń wẹ̀rì fún kí làwọn máa ń wẹ̀rì fún ẹ̀yẹ̀yẹ̀ bọ́wá alákọ̀ọ́ ìdájọ́ ni fún tí ọ̀gá nílì ìdájọ́ kí náà ń bèèrè rí látẹ̀rẹ̀ ní sílẹ̀ ẹ̀dẹ́ nìkan sọ fún alẹ́ kan pé àní aláàbí ọ̀gbìn àkàràmà ìhòhò láwà ọ̀ àwọn adìmọ̀ ìdàlẹ́ lò kí ló dé tà fi wẹ̀rì à ń wẹ̀rì ìdájọ́ pé a ní gbàgbọ́ sí ẹ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní sí ìdájọ́ náà ní ká gbàgbọ́. wọ́n ló sì lè wàhálà kí dé mo lọ sáyé rè é lọ ó ní ọkọ̀dìyẹ kan wà láṣà ilé ọ̀rọ̀ ṣe àpè sáyìlì ló ń jẹ́ sáyìlì. ọlọ́ sì lè wáyé lórí oníbèrè ńgbà mi oníbèrè àlèfúnlẹ̀rì wàlẹ́ sì tètè lánàá ìwà ń wẹ̀rì. طلبا للعلم بما هو نظر إليه أو لغلبة الظن إن كان مما طريقه غلبة الظن هو ممكن الاستدلال الواري هو التفكر يرونو يروري في حال المنظور بيسسي منظوري فيه يوم كان هو يسيا طلبا للعلم بس وايما ó كان ká ìkẹyàn wá fẹ́ kí n ronú sí ihun tá à ń wò yẹn bóyá wí kan ló ń wò ló ń ka tẹ́ra kan tó làbà lè là ẹ́lmí ẹni tó fi ń wá ìmọ̀ tó mọ̀ húwá nẹ́ẹ̀dọ̀ ọ̀rọ̀ fi èhì pẹ̀lú ohun tí ń wò nínú rẹ̀ káwọn lè gáláwá ti zọ́nì àbí ohun tó borí ẹ̀mí rẹ̀ yẹn ìǹkanà mi máa tọ̀rí kù wo gálábà tó tọ́ ní lápájá sí pé nǹkan yẹn wà nù ohun tó ṣe pé ọ̀nà tá a fi wá èrì rẹ̀ ni tó bá borí nù ẹ̀ ọkà yìí ọkà yìí èyí tó lékè jù lọ́dọ̀ ọ̀tẹ̀ ojú rẹ̀ ìwẹ́rí nìyẹn bá ṣe fóun lóòmù dayan kí wọ́n kí n dayan alìdọ́ọ̀hù àwọn náà ni ìsàlàyé mọ̀nẹ̀dálí ó ní ìtumọ̀ ohun tó pè ní aníyọ̀wá dìhàlì nírú awèlè mọ́fúbírú awèlè mọ̀jáwébú àmọ́ يقصد إلى إيدائه ويزيل لبس سائر وجوه الاحتمال الذي يمنع تبجينه قل ومعنى ذلك أن ثم البيان ثم البيان لا فيسا يو كما كان أصول الفقه أن يوضح لأميره ẹni tó fẹ́ pàṣẹ fún kàlàyé awì mẹ́hí abẹ́ni tó fẹ́ kọ̀ fún ni awì lè mọ́ fún bírò abẹ́ni tó fẹ́ fún ni bírò awì lè mọ̀ já wíbù abẹ́ni tó fẹ́ dání lóhùn ọwọ́ àṣàlàyé amáyákóṣódù nígbà lérò ìlà ìdọ́yìn yìí láti ṣàlàyé wọ̀nyí zílù lábúfà ọwọ́ àti ìrújú dànù á ní kó ń àlàyé ń bi ọ̀rọ̀ yẹn wọ̀sá ìrọ̀ òjò ìlẹ̀ ìtìmáì àti gbogbo ojú pẹ̀lú táwọn ọ̀rọ̀ àbí báyìí ni àbí báyìí ni àti gbogbo ẹ̀dá nù àlẹ́dì ìyẹ́mu ni àwọn tàbí yìí náà hù èyí tí ó kọ̀ fún ni tí ò ní já gbọ́ kìíní ẹ̀yẹ alẹ́ hìdáyà kí ló ń pè ní hìdáyà bìmọ́nà alìrìṣáàdì o wọ́n ní hìdáyà lè túmọ̀ alìrìṣáàdì ìtọ́nisọ́nà tẹ̀kúnú bìmọ̀ àná táwọ́sì lórí ohun tó fà káàfin lọ tú ìdáyà sí rìṣàn nítorí pé ìdáyà gẹ́gẹ́ òun máa ń wá pẹ̀lú kò ní ọlọ́run yẹn òun ló fà gbà ká níbi sọ̀lá àkàlà ń ṣe wàhálà lórí ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí wọ́n bá a mọ̀ sí àbùtọ́ọ̀lì nígbà tí bàbá rẹ̀ fẹ́ jáde láyé ká níbi sọ̀lá àṣọlá wo dáadáa tí bàbá yìí ṣe àwa lọ síbẹ̀ bẹ́ẹ̀ sí ní sọ fún bàbá yẹn pé kul la ilaha illallah kalimata ọ̀hájú tàbí ha ìdàlá káwí la ilaha illallah gbólóhùn ẹ̀yọ̀ kan náà tó bá ti wí lóòótọ́ ti ń pè ọ̀sẹ̀ sìn síkẹ́ o màá sì sẹ̀rí ẹ lọ́dọ̀ àlà wípé mùsùlùmí ni wọn. ṣùgbọ́n ọlọ́run bá yẹn ní ibi tiwa àwọn àbújá lè ń jọ ni wọ́n ń sọ fún pé ẹ́ ẹ́ ọ́fẹ́sì àwọn bàbá wa lẹ́ bàbá la wa ọmọ àbúrò rẹ̀ ẹ̀sìn rẹ̀ ló sì gbóró tí bàbá yọ̀ dáhùn ọ̀dà nàbí wọn mú tó sọ ní pé là dálẹ̀ aláàmì láti abdul mutalib àwọn òṣèlú tó wí àwọn Muhammad kai ẹ̀sìn bàbá bàbá là wọn ló wọ́n sì ẹ̀gbọ́n táwọn sì yàn náà láwọn ẹ̀sìn jáde láyé wọn lọ́ọ́ bí ìbàdí àwọn adé kan wá sọ yìí pé ìnìkàlá tàdí wọ́n ní àdàbò walakinna Allaha yahdi man yasha ó lè fẹ́ tó bá wọ ọmọ náà hìdáyà mi àwọn ni hìdáyà tó tàn fi ṣùgbọ́n hìdáyà tó al-irshad mo lè tó bá dẹ́dà sọ́fà nẹ́bí láàyè kan wà á ń bí ọ̀fẹ́ هداية التوفيق وهداية الإرشاد قلت يا ده ويا النفس عدي غايات الجو قلوا النفس ونكونتشن ما وق ما رفع في بيان الجو òun ni ohun tó ga níbi àlàyé rẹ̀ ìlà abọ́ ádì gọ̀ọ́yá tì yìí ga ju òréré rẹ̀ lọ torí lẹ́sùn ẹ̀yọ̀ kejì má wọ́n sì lè fi sẹ̀rí lórí ọ̀rọ̀ bí mẹ́wàá àti ah, ìyẹ́ rárá lẹ́sùn kan wọ́n lè fi sẹ̀rí lórí ọ̀rọ̀ mọ́wàá wọ́n yẹ kó ju bá a ṣe ń ta yẹ lọ. ìdílé lè fi sọ̀rọ̀ ẹ̀ fi sẹ̀rí eléyìí wọ́n náà lè bí mẹ́wàá lẹ́sùn ẹ̀yọ̀ kan nìyẹn ọ̀rọ̀ ni wárọ̀dà wárọ̀dà fún ilé mọ́dí. ẹ́ wọ́n ti àt àléhì alfáàdù nínú ìwòdó ọ̀hí wọ́lbáyà kí ni túnmọ̀ fún kò nínú sùtà sọ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé a ní ẹ̀kú náà kó já sí wípé wọ́n dí wàhálà láfúdù gbígbólóhùn ti wá àlágọ́yàtì lórí òrèrè mọ́ wọ́n gbà á sí àléhìn àlìfáàgò ó ti wá lórí jìnnàjìnnà ohun tí wọ́n gbé gbólóhùn yẹn lé lórí jìnnà lòwòrọ́ nínú àlàyé wàlùbáyà àti ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bákan náà nínú kíkíà àti àlàyé ìyẹn ni pé nígbà tí gbólóhùn yẹn wà báyìí ọ̀tà yọ ọkàjá pánì òkèà ó ti rẹ̀ wọ́n ń pè ní násùn nìyí ó ju owó gbé láwùsù yẹn kalẹ̀ fún lọ. ẹ wò ó nísìnyí àdúkìrù lápẹẹrẹ dúkìrù ẹnìkan lè sọ fún yàtọ̀ ní àwọn dúkìrù dè máa ń lẹ́kọ̀ọ́ àbẹ́ dúkìrù ìtumọ̀ àdúkìrù kàńtà dúkìrù dè máa ń rà yín. máa fún yàn bẹ́sùn pé wọ́n alo àhàlẹ́ bí kọ́wáwò kan àfọ̀nsùn fi lọ́lọ́ béèrè ọ̀lọ́wọ́ wọn nẹ́sù yẹn ti tayọ wọ́n gbégbé lóun yẹn kalẹ̀ lé lórí. bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni àhàlà dìkírì dìmọ́ àhàlà lẹ́ẹ̀lmi nǹkan láti ìlàmú bẹ́ẹ̀ wọ zọ́ọ̀hìr kí ló ń pè ní zọ́ọ̀hìr ìwọ̀n tọ́ hàn. إلى فهم السامع من المعاني التي يحتملها اللفظ ممكن ظاهر قول ثم الذي يسبق èyí tó ṣáájú bìlàfà mi sáàmìí lọ síbi àgbọ́yẹ ẹni tí ń gbọ́rọ̀ nínú ìmọ̀áni nínú ìtumọ̀ alẹ́ tí àtẹ̀mílò aláwùdó èyí tí gbọ́lọ́hùn yẹn lè gbé tí ó kó sínú lọ́hírù nìyẹn wàlẹ̀ ọ̀múmù ńkọ́ ìsìdọ̀rọ́kù mẹ́wàá làwọ̀ fún ilé mọ́ di aláwùdó ó ní wọn tó ń pè ní ọ̀mọ́m gbogbogbò ìsìdọ̀rọ́kù òun ni kíkó sínú mọ́ tànẹ́wàá làwọ̀ láwùdó ni wọn tí gbọ́lọ́hùn yẹn bá gbé àwọn mọ́mù ni ẹ pé lábùtò yáàmù ni àwọn àgbẹ̀ ìgbìl ìnsánà àwọn mọ́mù ni gbogbo èèyàn tó jẹ́ sí gbogbo ohun tí bá ń jẹ́ èèyàn kàbá àjẹ pupa kàbá àjẹ dúdú kàbá àjẹ lábá ẹ̀dígẹ́dì rẹ̀ èèyàn ẹ̀yà kí ló ń pè jẹ ìfọ̀rọ̀dù kí ló ń pè ọ̀ agbára mọ̀dọ́ fún mọ̀mọ́ ni máa ń sọ́dọ̀ tó bá mi tó jèrè bájì kí ló rí tí àtẹ̀ hẹ̀ jù kan lọ bọ̀ mọ́ tó ká tí àrẹ̀ hẹ̀ jù tí ràfà lọ ó tó àgbà lọ́wọ́ wọn. ó ní ìfọwọ́gbọ́ sí kakéwú ó ní ìfọwọ́gbọ́ bá àjèlè jọmọlá sí dìdìkìrì nígbà mẹ́ lórí záàlì ṣíṣe apá kan jọmọlá ní ìrètí jùmùlà yẹn ẹ̀sìn ìyẹn ni pé kẹ dá akẹ́kẹ́ jùmùlà mú wa pé ẹ̀dìgẹ́dì wọn ń pè ní kòsòsì ẹ̀ sọ pé gbogbogbò ẹ̀ tó sọ pé ńlá kòsòsì ni ẹ̀dìgẹ́dì bẹ́ẹ̀ ọ̀kọ́dì yẹ kúnú ma bàná wà láhùú àlẹ́ ọ̀mọ́mọ́ àníhókùnmí ìhẹ́ ọ ó sì ń fi kó wáyé ajá sí pàṣẹ mú jáde apá kan ohun tí gbogbogbò yẹn kú sínú ẹ afẹ́ mú jáde kó nínú ìdájọ́ rẹ̀ nígbà tá a sọ lákòókò ta ni ìmẹ̀lì ìsìlánì láti èkó àwa ni ìlà afẹ́ yọ àwọn apá kan ẹ láwọn ọ̀rọ̀ yìí mẹ́rin ìlàlẹ́bí náà àmọ̀nì àtàwọn tó nígbàgbọ́ wàmí ló sọ lè hàt wọn fẹ́ dáadáa àtàwọn sọ bí hàt wọn sà sọlẹ̀ pẹ̀lú òtítọ́ àtàwọn sọ bí sọ́bù wọn sà sọlẹ̀ pẹ̀lú sọ́bù gbólóhùn ẹ̀sà yẹn gbọ́dọ̀ clear dèrò ìlà yẹn ẹ̀dígẹ́sì gbọ́dọ̀ clear àlèmójúmọ́lù kí ló ń pè ní mójúmọ́lù àdìlù kí a ṣàlàyé mójúmọ́lù. Bihi min lafzi. Ó ní mọ́lá yóò fún hámù, òun lè tà ní gbọ́yé. Àlìmọ́rọ́dù bihi, mo ta gbàlérò bẹ́ẹ̀, min lafzi yìí inú gbólóhùn rẹ̀ kẹ̀kẹ́ àlè gbọ́yé ọ̀yọ̀fẹ́kìrú káwì ìkú ìmọ̀ tí bàyámi yí lára ìrì káàbà fi gbálàyé rẹ̀ ájẹ́ lọ́wọ́rọ̀ ní ni ó ẹ̀dí ìgbọ́n káàbà fi gbálàyé ọkọ̀ àwọn kẹlìmọ́ tó wà lálùkọ́ àti ọba gbálàyé àfá ọ̀sẹ̀ lọ́gbọ́dọ̀ sí rí ni ẹ mọ́fù hímọ̀ oríṣi nǹkan yẹn pẹ̀lú pé yẹn mọ́fù hímọ̀ lìmọ̀rọ́dù ẹ fún hímọ̀ ní ìlú mọ̀jìhólù náírà fáìlì ló nídìí káwé ikú ìmọ̀ dákun mọ́fù hímọ̀ lìmọ̀rọ́dù bìhí ní láfọ́fì mú lè yí tá a gbàgbọ́ yé èròǹgbà láti fi gbólóhùn rẹ̀ kankan ọ̀làmú ìkàkùkà ọ̀làmú yóò dákọ́rù sí bayanihi ila ghairihi a sì ní bùkátà sí àlàyé rẹ̀ lọ síbi nǹkan ní àní bùkátà sí nǹkan ní láti dá àlàyé rẹ̀ yé àlàyé ti wà nù rẹ̀ mọ̀lẹ́mọ́ àkàmù kí ló ń pè ní mọ́kàmù mọ́kàmù lè ta ti parí ìdájọ́ lé lórí yọ̀stáàmàlú fílmù fásitàm ẹ̀rí mọ́sàmù yẹn alẹ́ ní alìmọ́sàm tàbí kẹfẹ́ ní alìmọ́sàmù ẹ̀rí gbọ́n ìtumọ̀ gẹ̀ǹgẹ̀ náà àbádọ́ wọn pé ọkọ̀ àlùkọ́ni wọn ni mọ̀kàmọ́tò hóná mọ̀lìkìtà wà ó kàrò mutashabihat mọ̀kàmọ́tò ayé mọ̀fàkàràtù àwọn èyí tá a ṣàlàyé rẹ̀ ká nídìí nǹkan míì láti gbọ́ yé mọ̀lìmọ́fẹ́m wọn yóò sàmọ́lú mọ̀lìmọ́fẹ́kàrà a máa ń lò fún tá ṣàlàyé ọ̀yọ̀ sàmọ́lú làmúyọ̀ ń sàkà a sì tún máa ń lò fún nǹkan àparẹ́ ọlọ́wọ́n ìdájọ́ yẹn kúrò a máa ń lò fún tó bá ní mọ́sílám ajá pé kí ní ẹwà sí ti ayérayé ni bẹ́ẹ̀rù mansour wal mutashabih mutashabih báwo ikú ìraga ó ní wal mutashabih huwa al mushkilu alladhi àtàmọ́lé ohun tó ń pè ní mọ̀tàṣàádé bó wà ní mọ́ṣíkìlù ohun lè yí tó rújú alẹ́bí èyí tó ṣe yí pé bí ọ̀ṣùtáájú a ní bùkátà sí ìlà fífàmì ìmọ̀ra dìde yìí o ta bá fẹ́ gbàgbọ́ yìí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ a ní bùkátà sí ìlà àtàkórè ìrònú wọ̀tàmọ́lé àti yí rẹ̀ wò dáadáa ohun mọ́tòlákù kí wọ́n ń pè mọ́tòlákù wàá ké ọ̀hún àlàsùfàátì lámọ̀yọ̀ kọ́yájú bí bàjẹ́ ha wọ́n yóò gbé kiri mọ̀ kọ́yájú mo ní gbólóhùn tí máa ń wáyé àlàsùfàátì lórí ìròyìn kan tó yẹ pé lámọ̀yọ̀ kọ́yájú bí bàjẹ́ ha àdé pẹ̀lú apá kan rẹ̀ ìyẹn ni pé pọ́ńbélé ni bí ebi kọ́lọ́mọ́ bá lọ pé fún àdéhùn rọ́pá mọ́tòlákù nìyẹn ọba ní ti kọ̀ọ̀kà rírò lọ́kọ̀ọ́ àti nínà tí mú kọ́yà tó nínú. ẹrú kọ̀ọ̀mọ́ ẹni ẹrú bẹ́ẹ̀ ní gbọ́n. ọba bá ti ní kọ̀ọ̀kà rírò lọ́kọ̀ọ́ àti nínà tí ẹrú kọ́ bá sọ̀rọ̀ wọn láàrin wọ́n jẹ́ kí ni ọjọ́ ìjọ mú mi ní. ọ̀yà èyí ló ń pè ní mú kọ́yà tó yí ta dè. aláṣọ ìfàátí àbíkó yìí dá bíbá àbí ha ó ní òun náà ní gbólóhùn tó wáyé lórí ìròyìn àbíkó yìí dá bíbá àbí ha sọ pé wọ́n dé pẹ̀lú apá kan rẹ̀ irú èyí tí wọ́n fẹ́ fi tàhírò ọkọ̀ bá ti nígbà tí wọ́n ti dé pẹ̀lú ìmáàlì pé ọba ẹrú tó bá fọwọ́ wọn láàrin wọ́n lọ jẹ́ mú mi kì í ṣe pẹ́ ní ẹrú àtàwéèl ló ń pè ní tàwéèl ló ń pè ní òun ni ìrọ́ ní bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni ohun títí níyẹn tún kọ wá wá láyé mi ló ń pè sọ́rífù kàlámì gbígbé ọ̀rọ̀ à ń zọ́hírì yìí kò níta rẹ̀ bí àtàlílò lọ sójú pẹ̀nẹ̀ tó gbé nígbà tó bá dẹ́dà sọ yìí pé ọmọ ní àárọ̀dà à ń zikiri tó bá dẹ́dà sọ yìí pé ọ̀nà àṣírò owó yá ọmọ ìkẹyà àmọ́ ti àmà ẹni kọjú agbárí rẹ̀ fọ́ọ̀mù tàwíìlù ni káwà túmọ̀ fún wípẹ́ni tí ò rí mẹ́rí ayé àti òfìgbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí ó sì gbọ́ lọ́wọ́ gbọ́ òun ni àmọ́ bẹ̀ báyìí ńlá sẹ́rù àwọn ọmọ dáadáa àwọn bàbá ọmọ bá jà bàbá ọlọ́pàá náà sọ àkàrà tí wọ́n fọ́ lójú káwọn lọ́ba dẹ́dà bá rí. nígbà mi mẹ́fà ni èdè tàwíìlù nípa ṣéǹjì ọ̀rọ̀ yẹn kò níta rẹ̀ yàtọ̀ sí ìtàwọn màá àwọn àṣẹ sọ pé àwọn èèyàn gbọ́dọ̀ ṣe tàwíìlù rẹ̀ lágbára àti yé mọ́rọ̀ àwọn èyí tó ṣe pé àlàyé rẹ̀ á ṣe tàwíìlù rẹ̀ táyì kúrò lójú ìta lọ síbi ojú ọ̀nà gbígbé ń lọ́rọ́ wọn aṣọ́rò òyà ọmọ kẹyà ọmọ tí àná wọn lẹ́sùkú lẹ́sùkú òun ni kíkarẹ́ ẹ̀sìn mọ́dájọ́ kan ẹ̀wà mú mi wọ́n wá mú mi wà lẹ́yìn rẹ̀ àdébí sọlá àsàlà ń pẹ kún tún náà háì tókùn máa ń fi ara ti kú bó mo ti kọ fún yín pé ẹ má máa èmi náà mo kọ fún yín tẹ́lẹ̀ pé ẹ má lọ ọbẹ sàárè rẹ ṣùgbọ́n àánú ọgbẹ wúlò wà ẹ máa lọ báyìí ọgbà kí ló kún mọ àṣìlá yóò máa rẹ yín létí ọkẹ yá mọ ni àwọn oníta kọ́kọ́ nẹ́ẹ̀sì lẹ́lẹ́kì ẹ máa lọ ọbẹ̀ wò láàmú tó dé ìzálátú asábítí bìṣàrí'ín mọ̀tàkọ̀dímí bìṣàrí'ín mọ̀tàkàrín ànìyàn ó ní ìzálátú lẹ̀ hukumi sábítí kẹ́ẹ̀dígbọ́n yíyẹ ìdájọ́ tó rinlẹ̀ bìṣàrí'ín mọ̀tàkọ̀dímí pẹ̀lú òfin tó ti ṣáájú káwá yẹ ìdájọ́ yẹn bìṣàrí'ín mọ̀tàkàrín ànìyàn pẹ̀lú òfin mi ìtọ́wá lẹ́yìn rẹ̀ tẹ́ẹ̀ tí ń gbọ́ mi ààlá làwòláhù làkánà sábìtà lójú ọ̀nà tó ti fi tí ọ̀rọ̀ tọ́wá lẹ́yìn ọ̀bá wà ní àkọ́kọ́ yẹn ọ̀bá nílẹ̀ náà wọ́n fún yín lápẹẹrẹ èyí tí mo wíyàn inú mọ́kọ̀ fún yín má lọ má lọ bẹ òwúrọ̀ yìí dẹ̀lílù alìkìtọ́bì kí ló ń pè ní dẹ̀lílù alìkìtọ́bì ìtọ́ka ọ̀rọ̀ ọjú dání ọ̀rọ̀ tọ́ba adẹ́dà bá wí àgbójúṣe ọlọ́run wí òun náà ni asúrù ókúmi àlùmọ̀ntókè bìí àlámọ́tànẹ́wàláhù dídádúró kíkó dúró ìdájọ́ ohun ta fi ń sọ̀rọ̀ yẹn àlámọ́tànẹ́wàláhù lórí ohun tó kú sínú lásán wàlẹ̀ hukmu maskuti anhu bí máa kàlàfàhù ìdájọ́ fún dáadáa ṣe ń pa rẹ̀ yẹn bí mọ́ káàlà fà òkú ló tọ́jú fún sísì ẹ̀ ẹ̀yìn tá a fèsì náà là ń bari àbẹ́lò mi wí mọ́ wọ́n láhàánú lè fi kọ́ kí ló ń fi láhàánú ohun dà ṣiṣẹ́ ìtàjọ́ ọ̀rọ̀ jáde kí ló ń láàyè tún mọ̀lìkàlà mọ́ ìlà àbíyè ó lóun náà ni arọ́pò orúkọ ètò ìfọ́rò lè parí àfi pẹ̀lú rẹ̀ wọ́n ń pè láhàánú. Ìfáhùwà lè kí ló ń pè ní fàwà alkhitab òun náà ni àgbọ́yé àgbọ́yé ọ̀rọ̀ tí wọ́n dojú rẹ̀ pẹ̀lú gówá àbẹ̀mọ́ wọ́n kí ni mẹ́ lọ́dọ̀ ni nǹkan sì ti lòbó ti fẹ́ lérí ìdọ̀rọ̀ fi lọ́gọ̀ ẹjẹ́ wọn tàdá sí yàn ẹ̀ tàdá tẹ́ ọ̀hun ah. náà ni ihun tó káyàn ní nafsil kitab níbi ọ̀rọ̀ yẹn ní kọ́sídì ohun tí ń túmọ̀ ìtumọ̀ tó wà nú ìbánisọ̀rọ̀ yẹn ní kọ́sílẹ̀ mutakallim níbi èròǹgbà ẹni tí ń sọ̀rọ̀ bí ọ̀rùfi lógọ̀ pẹ̀lú èdè lábáwá òun ni wọ́n pè ní káfàl kitab àgbọ́yé ìdojúkọ ní ọ̀rọ̀ wọ́n tún fi kíníkà ní alẹ́ wàhídùn òun náà ni ìnẹ́mà mọ́tún wàhídá láhú láfúrún síta ọmọ òṣòfò ní láfúrún wàhídùn ọmọ láta dáadáa ó ní nǹkan pẹ̀lú alhassuru ìragbàdí ọ̀rọ̀ yóò tayọ kìíní gbólóhùn ẹ̀yọ̀ kan náà lónìí òun náà ni ìnẹ́mà ìnẹ́mà dúnìyà bàláà ó ti ń sìn wọ́n fi hàn yí pé akọ̀kọ́ àbàláà sáyé onírìnrìn àdáwò ní mẹ́láyé tó di rẹ̀ wọ́n ń pè ní alhassaru lọ́rọ̀ dó sójú kan wọ́n máa ní alhassaru bẹ́ àwọn ni wọ́n ń pè ní akiyas àfiwé ìtumọ̀ ìbánisọ̀rọ̀ òun làfiwé kíkọ̀ adó níbẹ̀ kúlò lámùfín bàkìyà alámọ̀ ọ̀dọ̀ níjọ́ mi tàbá tún pàdé lábàtú fi mọ̀ já rí ní ẹ̀ pé kíra yìí ìjókòó méjì péré náà láti parẹ́ bẹ́ẹ̀ níkọ̀ méjì ni àti náà ni gbogbo ẹ̀ parí sí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك